ìyá ní wúrà iyebíye yé ìyá kò ṣe fowó ra olóyún mi fóṣù mẹ́sàn-án ìyá mi pọ́n mi fọ́dún mẹ́ta yébà ìyá ní wúrà iyebíye ẹ ṣàmọ̀ pé ìyá kò ṣe fóra bẹ́ẹ̀ ni ìyá ní wúrà bàbá ní jígí ìyá alábàárù ọmọ torí pé ah, ìyá wa àwọn ní ìfẹ́ wa àkọ́kọ́ àwọn ni wọ́n pọ̀ wá síkùn fún oṣù mẹ́sàn-án ó ti wá pọ̀n wá ṣe àwọn ìyá mi ọdún mẹ́fà wọ́n ṣì ń pọ̀n mọ́ ìyá mi hmm, ọdún mẹ́jọ gan wọ́n ṣì ń pọ̀n mọ́ pé ọmọ mi ọmọ mi ọmọ mi o kọ́lọ́n kó ṣe kí ni kó bá wa bùkún fún àwọn ìyá wa láìpẹ́ ni a ṣe àjọyọ̀ Mother's Day ìyẹn fún ti ọjọ́ àwọn ìyá èèyàn kan sọ fún mi pé ah ẹ̀yin ìyá obìnrin nìkan ni ṣá kí ló dé àwọn ọkùnrin náà pa àwọn náà China after àwọn ọkùnrin wa wọ́n ń ṣẹ́ta àwọn ah, obìnrin lọ lóòótọ́ àwọn ọkùnrin wa nǹkan má para àwọn dádì wa thank you sir ẹ̀ ń ṣiṣẹ́ tó pọ̀ àmọ́ àwọn ìyá wa àán ká gbé fún wọn torí pé òrìṣà bí ìyá báyìí kò sí àwọn bàbá wa tá à ń sọ ẹnu àwọn náà ń bọ àwọn ìyá wọn náà ni o tẹ́bá ti ẹ̀rọ àwọn bàbá wa ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n máa ń gbé àwọn ìyá wọn sórí báyìí nítorí pé wọ́n pe ìyá alábàárọ̀ òrìṣà bí ìyá òsì kò dẹ̀ pé mi torí náà ẹ jọ ẹ káwa náà tí a wà lásìkò yìí kí a ṣe kí ni ká máa celebrate àwọn ìyá wa torí pé ìyá báyìí òun ni olólùfẹ́ ọmọ àkọ́kọ́ òun náà ni alábàárò ọmọ àmọ́ mo kí gbogbo àwọn ìyá àti bàbá tí wọ́n wà papọ̀ tí wọ́n ń ṣiṣẹ́ láti jẹ́ kí àwọn ọmọ wọn kí kí inú wọn dùn kó lọ sílé ẹ̀kọ́ kó jẹun kí ó wà ní àlàáfíà ẹ̀ a pé ẹ kú iṣẹ́ takuntakun láṣẹ Èdùmàrè gbogbo òbí tó wọ̀ mí pátápátá nílé ẹ máa jẹ oúnjẹ ọmọ ẹ wo nígbà tí kò bá tó fún yín báyìí láti jẹun ọmọ àìsàn ò ní ṣe yín ẹ̀mí yẹn wá gùn ẹ wo mọ́tò tó wù yín kẹ́ wà yẹn ọmọ yín yẹn á rà fún yín gbogbo ohun tó wù yín kẹ́ ṣe láyé tó jẹ́ òun mèrè láṣẹ Èdùmàrè àwọn ọmọ tẹ́ bí sílẹ̀ wá ṣe fún yín ó fi kí wa káàbọ̀ sórí ètò yín ètò wa Miliki Express ká má miliki ká má mùkúlùmù kẹ̀kẹ́ orúkọ mi ni Abímbọ́lá Badmus aka Madiva ẹ ṣáà ti mọ̀ lẹ́pa tí ó kọ́ mọ̀ ọmọ tó ń sọ lọ́wọ́lọ́wọ́ sexy lady aṣáà ti mọ̀ pé mi náà ni talent máa ń gbọ́ talent undiluted madiva Bimbo Badmus ló ń jẹ́ bẹ́ẹ̀ èmi náà lọmọ ẹ̀gbá lẹ́ṣàbí tí ń gbàrẹ̀ lójú ogun agbóǹgbò àkàlàjà èkó mi ti ń kú mọ́ lóra mọ́rún tá a máa ń sọ ẹ̀ kò ń ṣerú orun tẹ́ ẹ̀ ń rìn yẹn torí pé ètò tèmi ó máa dùn ó máa lárinrin ẹ gbádùn ètò yìí bí mo ṣe máa ń sọ lákọ lábo bílò àgẹrẹ ni àti bọ́dé sí lọ́rùn lọ́sẹ̀ torí pé lẹ́nìí hmm, ṣe bá ń gbọ́ ilé kún fọ́fọ́ ìṣe tẹ̀yẹ́ bèbí ọ̀fìn lẹ́sọ̀ kọjá pé tóyìn ó lọ káàkiri pé ó yá o ẹ̀yà ara lè gbádùn yín báyọ̀ ló jẹ èmi lógún ẹ kì í já yín sí àwọn ohun tí ó ń lọ káàkiri àwọn schools wa ó ti wá dé báyìí sí àfi pé ó yá Bímbọ́ àwọn ará ilé ẹ wo màá fún wọn ní àwọn ohun tó yẹ pé ó pọ̀ àwọn ẹ̀kọ́ àwọn òròyìn tó yẹ kó mọ̀ nípa àwọn campuses wa káàkiri láàrin olùkọ́ àti akẹ́kọ̀ọ́ bákan náà náà fàlẹ́ láti gbẹ̀gbádùn orí oríṣiríṣi entertainment gist ni àti àwọn ọgbọ́n àti ẹ̀kọ́ tó yẹ ká mọ̀ nípa ilé ayé ẹ wo ètò Miliki Express ó sì ń tẹ̀ síwájú mọ́kàn tó di pé àwa lọ sókè náà ẹ ká lọ dáǹsì ẹ ká lọ jó sí orin orin orin ọmọ mi kildor kildor tó pe àkọlé ẹ̀ ní gbẹ́sẹ̀ à ń bọ̀ bá sọ nílé ètò Miliki Express tèmi ó máa dùn ó máa lárinrin àwọn kó tó di pé a kán ságbàmì tò ní pẹrẹwu ẹ ká lọ dànsà sí orin DJ Consequence tó feature Ọlámídé tí wọ́n pe àkọlé ẹ̀ ní assignment ó yá wọ́n wá díẹ̀ assignment à ń bọ̀. Miliki Express lè tó ètò ní Miliki mo lérò pé ẹ gbádùn orin tí a ṣe kí ni tí a fún yín kẹfì ṣe kí kẹfì dànsà kẹfì gbádùn kẹfì relax pé ó yá ètò yìí ti bẹ̀rẹ̀ àmọ́ ẹ ti wọ́n ṣe máa ń ṣe lórí ètò Miliki Express gbogbo ọjọ́ Tuesday wípé ẹ máa láǹfààní láti jẹ̀gbádùn entertainment news àti àwọn ohun tó ń lọ láàárín àwọn ìlú mọ̀ọ́ká wa àmọ́ kí mo lẹ́sẹẹsẹ ẹ kákọ́ lọ gbádùn ká lọ gbọ́ ohun tó lọ láàárín àwọn ìlú mọ̀ọ́ká wa lọ́sẹ̀ yìí à ń bọ̀.